vocabulary. Igita, Igita, mayor, mayor, prayer, prayer. Con, con, con aí, con aí. English class vocabulary. Ọ̀fẹ́, ọ̀fẹ́. àfẹ́ buhari àfẹ́ buhari sikis sikis eh? ncyc lobda ncyc lobda english class vocabulary i see i see bia bia. Mickey Donuts. Mickey Donuts. P. Pepe. Pepe sim, Pepe sim. Go and buy your match. Go and buy your match. Link in bio. Link in bio. English class vocabulary. Tire, tire. See you soon. See you soon. Kerosene. kerosene eh so p o oh, so p so p sixty-eight so p sixty-eight English class vocabulary iron iron Mrs. Ellen. Mrs. Ellen. igi adin ige adin rí rí rédè màkúlàyò rédè màkúlàyò English class vocabulary igi ose igi ose tunnel tunnel. adieu, adieu. Dangeru, dangeru. English class vocabulary. Sí o fífi, sí o fífi. Biome, b, biome, b. Siolone! Siolone! Bi! Hey! Hey! English class vocabulary. Tiabli, tiabli. Twin day, twin day. Siorose, oh, Siorose. Oh, Me? <laughs> Mrs. Pippi, Mrs. Pippi, English class vocabulary. Oil, oil. Sioi, grr, sioi, grr or not? Siosiyonat! Siosiyonat! Ab! Ah. Appetite! Appetite! English class vocabulary! Schizosaurus! Schizosaurus! Raspy brie. Raspy brie. Bankole! Rrr! Bankole! Rrr! Hip, hip, hip. Hooray! What is the meaning of that now? Uh-uh. Oh, yourself. Don't be a bad student. then. Hip, hip, hip. Otamus. Hip, hip, hip. Otamus. English class vocabulary. Fi orin rẹ́rìn. Fi orin rẹ́rìn. Sip toll. Begging Hmm. Bẹ́ẹ̀gì nínigi bẹ́ẹ̀gì nínigi. English class vocabulary Syringi, syringi. rin in Osiris rin in Osiris níkẹ́ níkẹ́ bàbá akim bàbá Kim. English class vocabulary Chinedu Chinedu igulugulu igulugulu. Pé goyen. Pé goyen. Goyen? Hmm. sí ó ìrẹ̀ǹtì English class vocabulary seattles seattles ìgìrafẹ́ ìgìrafẹ́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 P.O.T. Snails. Resurgency. Resurgency. Hmm? Hmm. Miscellaneous. Miscellaneous. Middle class vocabulary. Ẹ̀sùpagù. Ẹ̀sùpagù. Díàrárí. Díàrárí. Igirape, Igirape. My nine nights is My Maya nine nights is English class vocabulary. Kinife, kinife, ex walopon, ex walopon háìbọlẹ̀ háìbọlẹ̀ ìndígínú ìndígínú. morning class english class vocabulary yáàchìtì yáàchìtì dọ̀rọ̀tì dọ̀rọ̀tì. Hang! Hang! It, it, Yavi's drum! Yavi's drum!